نبينا محمد صلى الله عليه وسلم تجي يوم المعدي وجاء يقدي القيامة عام التسوان إن شاء الله تعالى لنا تجري شواء دوري شرط الأربعين النووية أشياء لين دوري كرة الأربعين النووية اتياق الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله قال الله قد وإليه على إله قال الجنس التي كل لا لا يقرر كل لا وتنشر كل لا وتنشر على القرآن الكريم الحمد لله رب العالمين عن عمر رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد شديد لا يرى عليه اثر ولا يعلم أسفل ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدق فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدق قال فأخبرني عن الإنسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تجد الأمة ربتها وأن ترى الثقات العراة العالم بعاء تتطاولون في الدنيا ثم انطلق فلبثت مليا ثم قال يا عمر أتجني من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل آتاكم يعلمكم دينكم رواه مسلم هذا الحديث حديث الجيل السبعي قلنا حديث يا الجيل nínú حديث الدين tí أبي زكريا شرف الدين الإمام النووي عليه رحمة الله سوى كل سجاج قد شاء لي أو الصبح nínú àwọn àhàdí ìlú kọjá lọ. pàtàkì lọ àhàdí tẹ́lẹ̀kejì dáńtà yìí a ti ṣe àgbéyẹ̀wò àwọn ìbéèrè bíi mélòó kan ló ti ṣíwájú. ẹni tó wá béèrè béèrè kò ṣe jẹ́ ọ̀gá nípa Muhammad sallallahu alaihi wasallam àti tó sọ mọ́ ìtàn ọ̀rọ̀ yẹn àti bí àgbéyẹ̀wò ẹni náà ti wá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àjọyọ̀ pé kó fún mi ò ní bá ń káńpé ní islam ó sọ fún mara àwọn islam ó tún yá oníwà ọ̀rẹ́ ní àánú ìmá fún mi ní ní bá ń káńpé ní ìmá ni ànáwó àwọn afọ àti ọlọ́wọ́ àwọn àyè ìṣẹ̀lẹ̀ ànábì tó dáná ìdáhùn tá ànábì dáná wọn ni ọ̀rọ̀ sáńpẹ ní ìmáàn oníta ṣàlàyé wá láti lè ọ̀sẹ̀ lẹ́wọ̀n. ìbéèrè ọkùnrin ẹyẹ lẹ́ẹ̀kẹta kò láwọn fẹ́ àdírẹ́sì rẹ̀ kí lọ́kùnrin náà tó bá bẹ́ẹ̀ Ayiwa, ọkùnrin ìbéèrè sáńpẹ ní ìsìláàmù ó ti tẹ̀lé sáfẹ́ ní ìmáàlì ó wá ní àkùbẹ́rùmí àánì ìṣká ó ní tó fún mi ní ìròyìn sáfẹ́ ní àlìṣká ní abádékò tó ti ní gbólóhùn lágbá ti jẹjẹ àánì fún mi ní ìròyìn kí ní dáadáa àmọ́ ìtumọ̀ gbólóhùn yìí kọjá kápẹ́ ní dáadáa àbí kápẹ́ ní dáadáa nìkan táwa dápẹ́ ẹni bá ní fún mi léèrò nípa ń tá ń pè ní dáadáa kò tí tú àdéhùn torí èèyàn tó pọn mi tán ó ní agbérò òun àwa kí láti rò kí láti dáadáa dáadáa ó ti bọ́ náà sọ́dọ̀ àná ẹnìkan fẹ́ náwó fún pẹlẹgbẹ wa àwa bá a mú kí láti mú dáadáa kọ́lá bí èlò lọ nípa rẹ̀ dáadáa tá à ń sọ bí dáadáa tá a lè gbé sẹ́gbẹ̀ẹ́ sẹ́ńpè ní Islam àti sẹ́ńpè ní ìmán níta máa wò níwò pé òun àti níta kọ́kọ́ béèrè síwájú fẹ́ fi gbàgbàgbà ó ní bàtà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa sallam ànábì ló wá jẹ́ àmọ́dá ẹ̀ṣáàlù tó ń wí táàbù mọ̀tẹ́kì ìṣe ọ́dínárì dáadáa ànábì wa gbé sọ̀rọ̀ máa lọ kí ló ń pè ní àlẹ́ṣà ànábì wa ń dáhùn sí. aywa an ta'budu Allaha ka'annaka tarahu anábìnrin tó ń pè ní ẹ̀ṣáàlù ipò ẹ̀sìn ní o dárọ́jà ni anábìwá ní káńpẹ̀ ní ìsáàmì an ta'budu Allaha ka'annaka tara an ta'budu Allaha ka'annaka tara anábì ní òní kó o máa jọ́sìn fún ọlọ́run ka'annaka tara bí ìgbà tó ń rí ọlọ́run dáadáa lọ ìyẹn ni pé dáadáa tọkùnrin yẹn ń béèrè béèrè lé lórí ipò ẹ̀sìn ni ipò yẹn wá ni pé kó o máa kírun ka annaka tara Allah alladhi tusalli lah bí ìgbà tó ń rí ọlọ́run kírun kọ́ ọ máa gbààwẹ̀ bí ìgbà tó ń rí ọlọ́run gbààwẹ̀ kó o máa ṣe tìláwàtò Qur'an tá a bá ṣe tìláwàtò Qur'an ìbá mi lè ti lára lọ́dọ̀ ọlọ́run àbí ẹ̀kọ́ ìbá mi ti náà kọ́ ọ máa wá ṣe tìláwàtò Qur'an bí ipò ọlọ́run tó ń ta Qur'an fún olójú fún wájú rẹ̀ o. Ànábì tí wọ́n tẹ̀síwájú pé. Ànábì níjà sọ mọ́ o níbi tó ọ̀ ṣe bí ìgbà tó ń rí ọlọ́run dé. ọ̀bẹ̀rẹ̀ ààrẹ ti pé bó ti ẹ̀ pé ò ní rí ọlọ́run yẹn lóòótọ́ o àmọ́ ọmọ pé kíkọ́lọ́run ọba ní wù so èyí ò mọ jọ́sìn fún ọlọ́run subhanahu wa ta'ala bí ìgbà tí ọba ń wó yẹn àti bí ìgbà téèyàn náà rí ọlọ́run wó yẹn ṣe mọ̀ pé a bá fún yẹn kan bẹ́ẹ̀ ni ni ò bá sí mẹ́ ó ní bá ti bẹ́ẹ̀ ni náà bá ti wà mẹ́ ó tún ní kí ni jama ó ní bá ti àwa oníṣẹ́ ọwọ́ látọ̀jú bíríkìlíà ta ni ó bá wa mọ́lé dẹ́bi tó nílé bá wà lórí ìdúró tó jọ̀gà tí ó sanwó jẹ́ fún wọn bí gbogbo òṣìṣẹ́ ó ti múra síṣẹ́ tí a bá pé yóò yàtọ̀ sí kẹ́ni ó kàn gbéṣẹ́ fún wọn kò sí mẹ́ mo rò bóyá bẹ́ẹ̀ dẹ̀rọ. ọba tó pàṣẹ tó wá rìnyàn pé ẹ lọ sọ fáwọn aráàlú tó ti báyìí àti fọba nìgbọ́ wá jáde sáàní gbogbo èèyàn fúnra ara rẹ̀ nínú méjèèjì yàtọ̀ mọ̀tẹ́lẹ̀ àbí ní ma ti fẹ́ anábì wa ní ipò yìí ipò ihsan an ta'budu Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak. ìgbà ń pè ní ipò yìí ó ní kó o máa jọ́sìn kọ́ lọ ka'annaka tarahu bí ìgbà tó ń rí ọlọ́run yẹn fa in lam takun tarahu tí wọ́n ò bá ṣe ẹ̀ wá rí innahu ọlọ́run ọba yẹn wù ẹ́ o tó má máa kírun bọ́lọ̀ ní kí gbé kùkùkù sí mí. ọ̀nà tó pọ̀ lọ́pọ̀ wá bí wá máa ń ṣe lọ́wọ́ ọ̀nà ọlọ́run gbogbo ìwà kò làbí kírun. ẹ̀rí ẹlòmíì ìjọba gba lórí ìbò níbi tí ti ń kírun. ẹ̀yin bó máa mọ̀ lọ́kàn yín pé tán bá kàn gbé lọ síwájú gómìnà wa lókòó ṣe ti bí gómìnà wa Dàpọ̀ Abíọ́dún kọ́lọ́mọ́sà bá wa darí o kó bá wa tọ́wọ́ sọ́nà kó bá wa jẹ́ kí wọ́n lè darí ìlú dáadáa. Tákà gbé síwájú His Excellency Dàpọ̀ Abíọ́dún tó dógùn ṣèbíyà yìí ni wà á sọ fẹ́ dúrà o kán wá ní gómìnà láwọn fẹ́ pété wá rí àwọn lọ́fíìsì lọ́la tẹ́lá ti di gọ́fínọ́sì ọ̀fíìsì àtibẹ̀ yóò ti serious dáadáa fún yà yóò mọ̀ pèlè ní ẹ̀jọ̀ kékeré yóò mọ̀ pèlè gbogbo wá níwájú tó bá wá déwájú gọ́vnà gbọ́dọ̀ àkókò déwájú gọ́vnà tó wá kàn déwájú bí atẹ́kẹ́tì àbí ìkẹ́tọ́ ní ti wọn kó wà ní tí ó kọ́kọ́ rí yàn náà ẹni kí bẹ́ẹ̀ yóò jẹ̀bi làdáadá mẹ́ yóò múra pé yóò múra corporate ti à ah, fún àgbọ̀dọ̀ rí pé yóò dájú rárá yóò bẹ́ẹ̀ ṣe dáadáa tó bá tó wá kúrò lọ́dọ̀ yìí tó bá déwájú gọ́vùnà gẹ́gẹ́ kí gọ́vùnà tó jáde sí ibi láti kí gọ́vùnà nígbà dúró sí tí wọ́n ti dúró yàwé ní rúùmù kan wà kí gọ́vùnà tó jáde wá yóò máa wo rẹ̀ lẹ́nu wá yóò máa wo pé kí wọ́n lọ kí iṣẹ́ àbò wọn òun ṣe yóò ṣe yóò dé bọ́sì dáadáa yóò gẹ kálábà ni yóò gẹ dáadáa kálákọ̀wé sẹ́bí àpò níbi ọlọ́wọ́ bá kó ju gbogbo táwọn yìí lọ. ẹ dákun wàhálà tí ìrẹ̀wá kóra rẹ̀ sí nítorí kó bẹ́ẹ̀ rí gọ́vnọ̀ tó bá wá bẹ́ẹ̀ lọ rè é rí pírẹ́sídẹ́ǹtì ńkọ́. mo rántí ọdún kan náà àwọn gómìnà ilẹ̀ Yorùbá yìí tá a nípàdé pẹ̀lú sùhárọ̀ wà gbadé wọ nìkan àwọn nìkan gbadé wọ nìkan làwọn títí títí àgbàdo àdéwájú gómìnà tó gbẹgbẹrẹ nígbà wá níbẹ̀ subhanallah subhanallah ẹ bá ní gbogbo ẹ̀kú ti dákẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ gbọ́dọ̀ mọ tẹ fóònù lásán la ọjọ́jọ́ kó gba fóònù yìí kalẹ̀ tí wọ́n bá rí kẹ́ẹ̀kan ṣe kí nìkan ìtumọ̀ ẹ̀ ní pé àwọn náà ní wọ́ bẹ́ẹ̀ ni wá wúra wa pé ilé gómìnà àjẹ náà àwọn àdúgbò náà wọn ló jáde kó ọ̀sán láti ẹ̀yìn ìjà àwọn bí lóko ní gbogbo ojú òkú ọ̀sán làwọn tó dúró lẹ́yìn ọ̀sán làwọn tó àwọn táwa náà jáde ọ̀sán làwọn tó dúró lẹ́yìn gbogbo alẹ́ ẹ̀kọ́ kan jama an ta'budu allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yaraaka àwọn aṣọ rẹ ọ̀kan síbẹ̀ rẹ ọ̀kan rẹ ọ̀kan tó bá dẹ́gbẹ́ tó bá wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀hẹ́ kíláà ní kiri gan ẹlẹ́gbẹ́ ṣe kiri gan ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọwọ́ kan gbogbo ẹ̀. jọ́nà mo wá wò pé a ah, kò sì jẹ́ pé tá a bá fẹ́ mọ̀ ṣe lọ subhanahu wa ta'ala kí ìpayà tí ó wà lára wa sì lójú báyìí. torí jẹ páyà jẹ páyà ló kọ adágún kó bẹ̀rẹ̀ ìlú yọ àdégbèjà àbá láàrin àwọn tí jà àbá láàrin àdégbèjà alákọ̀wé láàrin wa àwọn tí jà alákọ̀wé láàrin. ìkálukú ti jẹ́ èèyàn ni èèyàn gàdàgàdàgàdì kálukú láàyè rẹ̀ kálukú sì jòkó ti páyà ti páyà ń lọ kí la fẹ́ mú bí ọ̀rọ̀ yìí ni pé àpèjúwe ni wò kátó wá léyìn wá bẹ ní kí wọ́n á ná ṣẹ́ pé yẹn pé president muhammadu buhari habibullah ta'ala wa rahmatullahi allah kan wá lówó náà ní pé yẹn pé kẹ wá pàdé òun ní asúbìlà tẹ mọ̀ pé yìí òun yóò kọjá bẹ́ẹ̀ àti èkó bìlà ti mọ gbé tí wàá sọ òun ní àwọ̀ àbí mọ̀ gbéra wa àtìmọ̀jà wọn ti bẹ́ẹ̀ ní irú aṣọ owó náà mọ̀ ń wọ̀ wá kí pírẹsidẹ́ǹtì agbádá la gbọ́dọ̀ wọ ní àbí ká wọ bùbá àti ṣòkòtò àwọn tó wá jọ ọ̀tọ̀ rẹ̀ ká máa wù àwọn èyí ó máa wù kóyíkóyí nù ìjọba yín lásán tàkàyè káwá kíkálukú wa káwá jọ wù irú situation báyìí ká bá bára wa ká bára wa wá ní pírẹsidẹ́ǹtì Nàìjíríà àtijọ́ pé yẹn bára rẹ̀ níwájú ọba Sàwùjú o. èyàn tí ìbára rẹ̀ ní ibi tó tún yẹ pé yóò tún tóbi jù bá ń lọ o ala muhammad wa ó wá ní kó o bá wá fẹ́ máa jọ́ ìfọlọ́run ipò tó mọ̀ wà yóò ju kó ríra rẹ̀ kó wà nípò ìwájú ọba kan lọ àbí iwájú pírẹsidẹ́ǹtì kan ìpayà tó gbọdọ̀ wà lẹ́mìí rẹ̀ ó gbọdọ̀ dúró ìpayà rẹ̀ lọ ìbí ìrànlọ́wọ́ lórí ìdíje kí ọlọ́wọ́ fi kórí ẹlòmíì yóò tún máa fi rògbò sí nígbà ìlú rìbù ẹlòmíì yóò yóò tún máa fi kíní kan ha ìjà ìjà gbọ́ báyìí kódà èmi máa ra ẹlòmíì tí wọ́n ibi tó ti ń kírun náà ni owó tún máa wù báyìí ẹ̀rọ ìgbà tẹ́ gbé ẹ̀kẹ́ ìṣeré tẹ́ ẹ̀ náà máa wù báyìí náà tọ́wọ́n bá tún sọ lóṣù wọn lọ́dún yóò tún wá máa wù náà orí ìrún ló wà ìdí ìtún wù náà lórí ìrún ayé lórí irun yóò tún máa wò lọ́jọ́ máa wò lọ́jọ́ máa wò ẹ̀ ọmọ ní kọjá ló ní mọ rí gbogbo ẹni tí ń tajà fún náà ní wọn ó gún nǹkan ní òun òun lọ. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ipò tá à ń sọ yìí alẹ́sítánù tọkùnrin ìbéèrè alábí ní alẹ́sítánù ní pé àǹtá àbúdọ̀lọ́ àti ẹ̀nà kẹtàrọ̀ fa ilẹ̀ tẹkùn tọ̀rọ̀ fa ilẹ̀ wúlọ̀. wọ́n bẹ ká kíyèsí kíní kan kí lọkùnrin kọ́kọ́ béèrè béèrè nípa rẹ̀ nígbà tó fẹ́ béèrè béèrè nípa kí ló béèrè al-Islam kí ló béèrè sí kejì al-Iman kí ló béèrè sí kẹta al-Ihsan nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìtaba wò ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọsìn ni àbí òní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọsìn tó ní ṣe. sẹ́rí dàrúdàtò Islam bihari ìsàlà ipò tí àwọn dáradára ti dì í àwọn màrá ọ̀tìbù díì nígbà lè pinnu gbogbo ẹ̀ ipò ẹ̀sìn téèyàn máa ń wà ní ẹ̀sìn ipò mẹ́ta ní wa níbi téèyàn bá ti wá bára rẹ̀ lọ́ọ́ fi mọ bọ́ sí mọ́ ipò tó wá lóòjù tẹ́ yóò gbọ́dọ̀ mọ́ bára rẹ̀ ó nípo Islam tẹ́rí jẹ́ mùsùlùmí ó nípo tó fúyẹ́ jù ipò jẹ́ mùsùlùmí ó nípo tó ṣe kí ni jẹ́ mọ́ olókúyẹ jù olópẹlẹbẹ jù ipò tó tún wá lókè díẹ̀ ṣe kó tún ju ìjẹ mùsùlùmí lásán lọ òní dárọjà tún ní ìmáàlì òní kò ìmáàlì so ní dáa ń pè ní ìmáàlì ojú kí ni lọjà mọ ojú ìsìláàmù lọ ipò tó lójú kí la pè ìsìláàmù ipò tó dáa jùlọ kí la pè ìsìláàmù ipò tó wá wà lókè pátápátá òun náà ni martabatul ihsan ó nípo an ta'buda Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak wa in lam takun tarahu fa innahu yarak ipò tó wá ga jù ipò yìí ó ní mùsùlùmí wa máa ń tù pé bò ní ìwà mẹ́rin ó ní ipò pé kó wà lórí ìrun kọ́ wa máa ṣèṣe bí bọ́lọ́wọ́n ọba tó ń kírù fún bẹ́ẹ̀ wájú rẹ báyìí kó máa ṣèṣe pé òun rí ọlọ́wọ́n ọba rẹ báyìí bọ́lọ́wọ́n ọba rẹ náà ti wù ọ́ yóò jẹ́ pé gbogbo tó bá máa ṣe nínú ipò ẹ̀sìn gbogbo ẹ̀ yóò jẹ́ bí ó ti kú yẹ gbogbo ó ti ní bí ó ti bá dà mo rò gbọ́dọ̀ náà ìlú àyè níjọ́ bí ìyàbá ilé ti bá ẹ̀sìn rẹ̀ débi pé ó ti ń ìmájìnì pé á ah, ọlọ́run tí mo ń kírun kó níwò mí yìí o tó wá fi ìpayà kírun nì yóò máa fi ìpayà sí débi pé kí nǹkan máa jẹ́ lára gan ó lè mọ́mọ́ kí nǹkan máa ṣe lára ó lè máa ṣe kí ni jọ̀wọ́ ó lè mọ́mọ́ lè anáwó kọ̀dìjàpá náà fi là nítorí pé gbogbo ẹ̀mí rẹ̀ ti tán sọ́dọ̀ ọlọ́run bá tún fà lọ́wọ́ gbogbo ẹ̀mí rẹ̀ ti tán sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ipò tí gbogbo wa wá gbọdọ̀ lọ tìbẹ̀lẹ̀ yìí. ṣé wá rí pò yìí àwọn tá wà nínú ipò bẹ́ẹ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn mùsùlùmí they are few. ṣé ìkọlọ́wọ́ ìdáko mọ́tò àti ìrọ̀rùn kébì náà lè wà ní gbogbo báyìí. ṣé ìjẹ́ ti ṣé ìgbìmọ̀ ìjọsìn kan lọ́wọ́ ọmọ àbí ìgbà tí ìrìn ọ̀rọ̀. níjọ́ tí èèyàn bá dépò yìí olúwa rẹ̀ ti kú rí àǹtá àbúdọ̀ lọ́ha kẹ ẹnẹ́gẹ́ kẹ ẹnẹ́gẹ́ tààrà. èèyàn fẹ́ gbá yóò gbá wẹ̀rẹ̀ yìí kọ́ lọ́wọ́ balẹ̀ sọ̀rọ̀ èèyàn ti ṣe hajj yóò ṣe ní kọ́ lọ́wọ́ ọba tó ṣe gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí èèyàn bá wá ń gbé èèyàn kò ní jẹ́jẹ́ kárí mi torí yóò máa tún lè pé ah, ọlọ́run ọba tí mo ti ń ṣe mú ní wúwo mi yìí o kí n bá ilé jẹ́jẹ́ kárí mi ọlọ́run ọba ó mọ̀ tí ì bá ti jẹ́jẹ́ kárí mi ọlọ́run ọba mọ̀. àǹtá àbúrọ̀lọ́ha kò ń lọ tẹkùn tààrọ́ fẹ́ ìlẹ̀ ipò yìí bí yàn bá wá dùú dùú dùú dùú dùú téèyàn ò bá rí ibi débẹ̀ ipò tí yóò gbọdọ̀ wá mọ̀ wá sí aláìdé onípo ìmánì. ipò kí la fi jọ̀mọ́ ipò ìmánì. ipò ìmánì ipò olùgbàgbọ́ òun ló tún bẹ́ẹ̀ pọ̀ wọlé ipò tá a tò nípò àkọ́kọ́ yìí tó tóbi jù lọ. nítorí ọlọ́run bá ti sàánú èèyàn pé ọ̀sìn dépò ẹ̀rí sáà ọlọ́dà kò má kọ iná mọ́ èèyàn mọ́nú kù olúwa rẹ̀ ti tán sọ́dọ̀ ọlọ́run àwọn yìí làwọn fi pé àwọn ọlọ́run bá ròyìn lálùkù àmì ìgbé àjàdí iná àmàlù wà káàánú ẹ̀kàpù ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ní ìmọ̀ jẹ́ tiwọn ẹ ní bá wọn nídìí ẹsẹ̀ torí pé ẹni ẹsẹ̀ ó ti rò ó kékeré mọ báyìí wọn nígbà tí wọn bìíràn ti pé à ọlọ́run ń wò mí irú wọn ẹ ní bá wọn nídìí náà torí wọn èdè máa fi pé à ah, ìmọ̀ ilé ṣe kéde rẹ̀ lọ́wọ́ bá wù bí tààrà tọmọbìnrin kan ẹrúbìnrin kan wá bá anabi sọta àwọn mẹ́ta tí wọn ṣiṣẹ́ olóore tọwọn ń lọ kọńtìrì àná òjò wa fẹ́ bẹ̀rẹ̀ wọn bá bọ sí abẹ́ àpáta àpáta bá rí bọ látòkè ó bá sí ọ̀nà márùn fún àríwíjáde látara àìríwíjáde kálukú wọn bá ní tọ ẹ má jẹ àtàrà wa kò sẹ́ni tó lè kó wa yóò fi dáa wáyé àyàfi ọlọ́run ààrẹ wọ̀ dáa ìdójú wájú ẹ̀kọ́ náà nìkan ló lè kó wa yọ ẹjẹ́ aago kí la ṣe níwájú ọlọ́run ká fi bẹ́ẹ̀ láàyè dáa wáyé kọ́lọ́run ọba ó lè ṣí ọ̀nà tó náà. ìkànnì wọn dáadáa tó ṣe fún ìyá rẹ̀ kó ló fi ṣe àpàṣọ sọ́dọ̀ ọ̀nà tí díẹ̀ wọ̀ ìkànnù wọn dáadáa tó ti mú iṣẹ́ rẹ̀ kan tó fi ṣe apàṣọ sọ́dọ̀ ọlọ́run ibi àwa ń lọ rẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹta dáadáa tó wà ní sí apàṣọ sọ́dọ̀ ọlọ́run. ó ní pé ọmọbìnrin kan bá wà nínú àwọn aláṣùmọ̀ rẹ̀ èyí wá ké bàjẹ́ àríwá bá àmọ́ kí yìí tó wá bá òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ti ń wù pé o ṣe bàtẹ́ pẹ̀lú ọmọbìnrin náà gbogbo nǹkan ló fi gbọ́ ọmọbìnrin yìí sọ̀rọ̀ káwọn ọmọ sì bàjẹ́ yìí wò wá èyí ò ní lálàlà ìsọ̀rọ̀ mẹ́rin. ìgbà tí àdánwò ọlọ́run ọbọ̀ dé ọmọbìnrin fúnra rẹ̀ wá kú káàkà sí ìnáwó kan ó wá wá wá ẹni tí gbogbo wọn wá ń júwèé mu pé à ẹni tá a rò kó lè ràn ọ́ lọ́wọ́ níbi tó gbà òun lágbájá ni o lágbájá tán wá ń dàpọ̀ ẹ̀ ó wá jọ́kùnrin tó ń fi ìrọ̀kùrọ̀ lọ́yẹ̀. ìgbó wá dààmú bí òyì tọ́lọ́run bá fẹ́ dán o òun náà bá ń dà inú ọ̀dọ̀ rẹ̀ náà ebi mo ní ìdìrànlọ́wọ́ ó bá lọ ó bá pè é lọ àgbájá fún wọn ní ìdìrànlọ́wọ́ náà. mo ti dààmú mo lọ wájú mo ti sá lọ sẹ́yìn bí yóò ti gbọ́ báyìí ni yóò bá gbogbo ẹ̀ ní pé àtàkàtà ọlọ́run ọba ti mú ọ wá àtúntò gbọ́ mọ́ o èyí ti tọ́ lọ fẹ́ yìí o amájẹ́mi náà ti ń bọ́ láti jọ ìjọ yìí bó o wá ni á ọmọbìnrin yìí ni á tún padà síbi ọ̀rọ̀ yìí náà kíkiri yìí mọ́jì ó jẹ́ pé ìrànlọ́wọ́ rẹ kó tó lè ràn mí lọ́wọ́ àti kí wọ́n ló ń jẹ lára rírọ́ o àkùsọ́bẹ̀ lé arúgbó kò ṣeé ṣe bẹ́ẹ̀ ọlọ́ ìgbà tó yá kẹ́mi ọmọbìnrin yóò pín mọ́ alùbàdàn tó bá jẹ́ ìwọ̀n náà bisimilá mo láti pàdé ẹ àgbẹ̀ báyìí àlámà ilé báyìí wọ́n bá pàdé yẹn ó gbà pàdé tán tọmọkùnrin wa múra tó kó wọn sí ìbàjẹ́ pẹ̀lú mi ọmọbìnrin wa sọ gbóró ìjákèlà ọ̀ ti gbá ìyọ̀ lọ́wọ́ gbogbo lẹ́kùn lọ́bi tí lóòótọ́ nìkan kò rí wa yìí àmọ́ lọ́wọ́ ọba máa ń rí wa mọ́mọ́ bọ́ òka olóòka láì ṣe pẹ̀lú ìjàmbá ètò ní bíbẹ̀rù ọlọ́wọ́ bá ti mú ọkùnrin náà tọ́ba ni á kí lọ́lọ́ bẹ́ yí báyìí báyìí owó rẹ̀ kò tí ì sí ìbàjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ náà èsì níbi lọ ọmọ láti ìlú ìlú jẹmọ hàbí ní dáwọdà tún lè ṣùtà ipò táǹsọ̀rọ̀ ipò pẹ́yìn tó bá ti dé wùkọ nì ẹ̀ níbà ẹ̀ níbà ń di dìnnà ẹ̀ níbà ń di tẹ́tẹ́ ẹ̀ níbà ń di ọtí mímu torí pé gbogbo ọjọ́ tó bá dé máa gbé àwọn ìgbésẹ̀ tí ò dá yìí ẹ̀yọ́ ọkàn ó máa jẹ kíní kan bẹ̀rẹ̀ lára gbogbo à ń pè ní àlùwá zero ìmọ̀ ni kíní ni kò sí ìrẹ́ tó bá mọ̀ ń ti níwọ̀nba níjọ́ tó bá ti tẹ́lẹ̀ kan yóò sọ fún ọ pé á ọ̀sùn ndọrọ ti dọ̀ bẹ́ẹ̀ ṣe kódà bẹ́ẹ̀ yẹn tó ọmọdé bí ìdàgbà ẹ̀rí ọkàn yóò wù pé á ti yóò dáa yóò ní ìlú wọ́n bá ti pè ọwọ́ kan ló lóògbé á bá rẹ̀ ìwọ tó o bá ti ń bára rẹ pé ìwọ ó lẹnu mi ìbá fi sọ ibi tó ń tún jẹ mẹ́rin àti ibi ìjẹkùsì yóò tún mọ ibi tí báyìí kóra amẹ́lu mi ìdè pé mùtẹ́ bá ti sọ bí ó ní ẹ wo àbá àwọn òsì sáwùdí gbogbo ẹ má mú tí ẹ ti dùn ẹ́ sọ sáwùdí nìkan ló ti lè wọ́ọ̀tù tọ́lọ́wọ́ bá sọ fún ọ fáwọn ará sáwùdí nìkan lòún ṣe àwọn nǹkan wọ̀nyí lè wọ̀ fún un gbogbo wa nì kódà kéèyàn kéèyàn máa gbé àárín àwọn aṣẹ́wó ó ti gbọ̀n pé òfin ní bẹ lórí jẹ náà ìwọ lọ́ọ́ ipò nìyẹn sẹwárí ipò yìí lẹ́yìn ọba dùn lẹ́yìn òsì bẹ́ẹ̀ ipò tó wá tẹ̀lé ní kókè ní alìmánì oní ìmánì òun náà ẹni máa bá ń di ẹ̀jẹ̀ ẹni máa bá ń di jẹ́jẹ́ ẹni máa bá ń di ọdún ẹni máa bá ń di kó má ṣe dọ́lọ̀ torí pé kò ńlá kò ìmánì náà ẹ̀ wárí kò tó lóògì ipò tó lọlẹ̀ lọ ó nípo al-Islam ipò kí la fi jọ náà al-Islam ipò yẹn ipò gbogbogbò wáyé gbogbogbò ẹni tó náà bá ṣe ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ipò ní mi gbogbo àwọn ọgbà ẹ ó gbolè ó gbọ̀ èyàn ò máa jẹ́ mùsùlùmí ó sì lè jáde kó jáde mi èyí ò yọ ìsìláàmù kúrò lára rẹ̀ àmọ́ ipò wo ni onídéjọ́ mọ́ ipò ìmàn àti ipò owó ìsìláàmù àmọ́ ipò ìsìláàmù ẹni tí ń jáde tó já sí ẹ̀wọ̀n ẹlòmíràn nǹkan bẹ́tẹ́ lómi ìmọ̀ sọ pé à ìwé lẹ́yìn ìwé lẹ́yìn ṣe mùsùlùmí à ah, tí ẹni máa jẹ́ mùsùlùmí kó tún ṣèkà àbẹ́ẹ̀ ni o èèyàn lè jẹ́ mùsùlùmí kó wọ́n ṣe kí kó máa ṣèkà yóò kà jẹ́ mùsùlùmí ọ̀daràn wájú ọlọ́run yóò jẹ́ kí ni jẹ̀mọ́ mùsùlùmí ọ̀daràn ọ̀daràn mùsùlùmí nìyí wọ́n jẹ gbọ́dọ̀ wá ní ààrẹ mùsùlùmí mọ́ kò ṣe mùsùlùmí mọ́ bò èdè bẹ́lá ìlà ìlànà muhammadu ọ̀sọ̀. ìdí nu okùn ńlá kan wá lókun ìsìláàmù yìí ní máa ń sọ àwa mùsùlùmí papọ̀ àmọ́ láti máa wá wa lọ kó làwọn kó àwọn kó kí ẹni tó bá wà nípò tó lójú yìí pè ní muslim ní àti ẹni pé tó o ọlọ́wà sùhánù wọ́n sàárà bí yánú sọ́rọ́ tó múná bí fún un ọlọ́wà àwọn kò sọ fún wọn pé amanna bí àwa náà gbàgbọ́ sọ fún pé irọ́ ọlọ́ni tá a lè gbà yín láàyè kẹ́ ẹ mọ́ sọ ni pé àwa náà jẹ́ mùsùlùmí ọlọ́mọdé àtúnyẹ àti yín náà nínú àwọn mùsùlùmí mùsùlùmí olólùwò àwọn olótẹ̀lé wọn mùmínún àwọn olùgbàgbọ́ àwọn olówátẹ̀lé wọn mọ̀fìnún kí ni mo gbé wọn mọ̀fìnún. so tí mùsùlùmí wa máa ń dùn kó jẹ́ oníkíni mùsùlùmí báwo ló ṣe sẹ́ni tó ti yí pé àǹtá àbùdá ha kẹ́ ẹ̀ ń lẹ́kẹ̀ẹ́ tọ̀rọ̀. وإن لم تكن تراه فإنه يراه ẹni bá lè balẹ̀ ayé ara rẹ̀ débi ẹ̀mọ kúrú rẹ̀ kó fún oyinre o sọ́yìnwó tó ọba sí ìbalẹ̀ ayé ara rẹ̀ débẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀nà rẹ̀ jìn tọ́ọ̀ sí ìbalẹ̀ ayé ara rẹ̀ débi pé kọ́mọ́rin lọ́kọ̀ tí wọ́n fìdí pé tibítì ń lọ ìlọ́wọ́ bá ń rí ni o ọ wà máa fi ara rẹ̀ pé débi ẹ̀sẹ̀ ni mò ń lọ yìí ni àbí ibi ìtẹ̀lẹ́tọ́lọ́ tó bá ti jẹ́bi ìtẹ̀lé tó lọ tó bá tó lọ́n ti gbọ́ lọ́wọ́ máa ń rí mi ọ̀ tó lè ṣe báyìí ọ̀lẹ́ tí mo ṣe lè ká àti bọ́lá òun kúrí mi tí mo ń lọ yìí kò sọ́jọ́ kí n torí jẹ́bi mi torí rí mi. ṣẹ́rí àìsàn gbé sọ́kàn fọlọ́hún ọba ń rí wa òun ló ń fàyè ìdẹ́ṣẹ̀ fẹ́lòmí ìdẹ́ṣẹ̀ òun ló ń fàyè ìwà pálapàla fẹ́lòmí ìwà pálapàla àbẹ́tà bá ti ìdí nke yìí ọlọ́wọ́ bá ń ṣe kí ni jama ìrì mi an ta'budu Allaha ka'annaka tarahu wa in lam takun tarahu fa innahu yarak. tẹ àyẹ̀wò anijẹ́ ni ọlọ́run rárá níbi tí yóò fi máa bá wọ̀ ọ́ kọ́kọ́ ní jẹ́ mọ́sìn àìjẹ́ mọ́sìn kì í ṣèròyìn rẹ o ọ̀pàdánù ní jẹ́ bẹ́ẹ̀ o tọba ti bìjú ọ̀nà ti wúra rẹ pé ah, mi ìmọ̀ jẹ́ mọ́ ṣe níjọ́ bí wúra rẹ pé ah mo ṣe pàdánù nǹkan ńlá ìpàdánù ìṣòfò ni. bí yóò bá tún wá bára rẹ̀ nípò mọ́mìn ìpàdánù náà nìyóò náà ìpòfò náà nìyóò náà ṣẹ́rí ìjẹ́ yóò gbọ́dọ̀ wá mọ́ àbára rẹ̀ ó ní kí ni jẹ́mọ́ muslim èèyàn jẹ́ kò tí ì dájọ́ pé dandan ni kò wọná èèyàn jẹ́ mọ́mìn kò tí ì dájọ́ pé dandan ni kò wọná lọ́dọ̀ ọ̀sìn ìwà nílẹ̀ náà lọ́dọ̀ jẹ́ mọ́mìn rẹ̀ àmọ́ ìdí yóò gbọ́dọ̀ mọ́tà láì ní jẹ́ oníkíni jẹ́ náà muslim kí wá ní muslim tá a gbọ́dọ̀ mọ́ jẹ́ àjẹsára allah ilaha illallah wa anna muhammadan rasulullah wa tuqima as وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا sẹ̀rígbéyìí náà tún béèrè púpọ̀ lẹ́yìn bí ìjọ tó bá tún wá nílé ìlara bò wá ní mùsùlùmù jẹ́ ni wá bẹ́ẹ̀ jẹ́ arábìnrin kan pè ní islam téèyàn fi jẹ́ mùsùlùmù àǹtẹ̀ṣe hada ilá ilá ilàlá kò bí ẹ wítínẹ́sì pé kò sẹ́ni tó yẹ kájọ́ fìdí olódodo abidani allah wa anna muhammadan rasulullah àti kó jíṣẹ́ ọlọ́run muhammad táló náà kò jíṣẹ́ ọlọ́run ọba ni orígun àkọ́kọ́ nù wàtúkì máa sọ̀rà ọ máa gbé rúkúrú lásìkò tó yẹ kó máa kí i sọ́jà bí yóò bá ti máa gbé kó lọ sí máa jẹ́ muslim so ìjẹ́ muslim rẹ̀ nǹkan gbọ́dọ̀ tó dé ìpẹ́lẹ̀ kejì ìpẹ́lẹ̀ kẹta wàtú tí ya zaka tí zaka bá fi ń wọnú owó rẹ̀ ọgbọ́dọ̀ máa yọ. wàtàtú bá rọmọdọ́n nípò ẹlẹ́kẹrin ọ̀tún máa gba àwẹ̀ rọmọdọ́n rọmọdọ́n nípò lọ́rọ̀ ìkọ́ lọ́mọdé àdúgbò aláyé wò. ẹlẹ́ẹ̀kaàrún wá ní pé wàtàhùjà lẹ́yìnà ẹni sàtọ̀ àtà ilé yìí tàbí ìlà ọ̀tún wá máa gba àwẹ̀ ọ̀tún máa lọ sí hajj ìjọ tó o bá ti ní kápá àti ìtọ̀ ọ̀nà níbẹ̀ bóyá owó la fi máa ń rìn àní oníkàkọ́ owó ọ̀nà gbọ́dọ̀ jẹ́ nkáàrò kọ́kàn wá balẹ̀ àti ìrìn orí kọ́kàn balẹ̀ nínú ọ̀wà ló hajj balẹ̀. àwọn elégbè yìí níjọ́tọ̀ bá ti wá jẹ́ kó yẹ kó ọ sí tọ̀ bá sí ìwà tí wá lọ rèé ṣe irú ìlàbò láti jẹ. ọlọ́mọdé àrùn ní àti lọ́wọ́ ọlọ́mọdé àjá ni dàgbàsókè ká bọ́ sí lápapọ̀ láti mùsùlùmí bàbá wa di mu'min kọ́lọ̀ jáde di muhsin pé yàrá ti wá bá di muhsin tọ́kọ̀lọ́ bá kọ́ jáde wà rẹ̀ wálẹ̀ ntí mùsùlùmí máa ń dùn wọ́n rárá tẹ̀lé bí yàrá ti wá ń dùn kò ní kò ní ti dé yẹn máa ń rán mọ́ ọlọ́run nìkan ni torí bí àtọ́ àbúdọ̀ lọ́ha kẹ ẹnẹ kẹta rọ olùwàsí ni wà máa kọ̀ lákòótó lè dé ìnà wọ̀lì ìnsa ìlà ìyàwó ọlọ́run ní ìdáhùn àjẹ̀nú àti àwọn èèyàn lásán ní tí mo torí ẹ̀dá wọn náà ni pé kí wọ́n máa wá sí ìjọsìn fún ọkùnrin tó wá tẹ̀síwájú nínú ìwé ìwé. ìgbọ́kùn yìí ti bèrè nípa gbogbo ipò ẹ̀sìn lẹ́tẹ̀ẹ̀ta lọ. ó bèrè kò tó lójú ipò ìsìlámù. ó bèrè kò tó tún lágbára tó lókè jù yóò lọ díẹ̀ nínú ipò ìmáà. ó tún wá bèrè kò tó tún gbájú yóò lọ òun náà ní ipò ẹ̀sìn láàbù. ọkùnrin tó wá bèrè ní tẹ́wọ̀n pé tẹ́yìn bá ti kìtọ́ lọ́wọ́ kó máa retí kí nìkan mọ́ kó máa retí pé láti jáàmù bá bí ọkọlọ́wọ́ fún sáà jẹ́ náà náà ẹni tí wọ́n bí ìlú wà fa àbíyẹ̀wò ní àdìsá ó ní àdìsá láti lọ bí ǹjẹ́ kí ló bẹ́ẹ̀ béèrè àdìsá ó ní mo bẹ́ẹ̀ béèrè nípa àlùyá mọ́ níjú òwúlàdì kí á mọ̀ tó. fàákùrẹ́rì ní àlìsà àlìkíámà ayé òpamọ́ níjú òwú ni yóò wáyé níjú òsì ni yóò jẹ́ kí bá nàbí wá bí bá kọ̀ nínú. Ànábì wa ń darú pé. Màlìmàtúrò àdìhá bí bá àdàbọ̀ nínú anábì ní ká alikiyama tó ń bí malimasulu anaha bi a alama misconception tó ń bẹ tó yẹ ká tó ṣe láàrin àti gbọ́yìn ọ̀gọ́rọ́ wa tí wọ́n bá tó àárín wọn wọ́n ní malimasulu anaha bi a alama ní àtàrí wọ́n ní ẹni tá a lù kò mọ̀ tó kíni o ẹni tí ń béèrè béèrè ìyẹn ni pé ìrẹsì ọ̀n bíbí gan lọ́mọ ń parẹ́ ní kíni o lọ́mọ ń parẹ́ ní kíni bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ rẹ̀ ni pé màlìmọ̀ sùkúlù àmì ìhà alámọ̀ ìrìnà ẹni tá a fi kò mọ̀ ju ẹni tí ń béèrè náà lọ ìyẹn ni pé ìwọ́tọ̀ ń bíbí ìbọ̀ ọ̀sìn máa ń pa èmi tó ń bi náà ńkọ́ èmi ló mọ̀ ń rẹ̀ ìtumọ̀ rẹ̀ nù kèé tètùmọ̀ rẹ̀ ní ìlú mọ̀ rẹ̀ o gbogbo àwọn tá a bá mọ̀ ń tu pé ẹni tí ni pẹ̀lú torí mi àbá gbọ́ lárúbáwá ń bẹ̀ o máa tó síwájú máa ná fíyà ni máa yẹn nẹgẹ́tì ẹni tá à ń bí ń pa rẹ̀ yóò mọ̀ bí àhàlà kìí ṣẹni tó ń wá mímọ́ jùlọ ismu tabdil bí àhàlà ayé alimasuulu anha laysa bí àhàlà mọ́ nínú sáàìl máa ná bí àwọn ẹgbẹ́ wá sí pé káwá sọ báyìí alimasuulu anha má bí àhàlà mọ́ kó lè tún wá wà mọ́kìlẹ́ra sọ pé lẹ́yìn tàbí àìlẹ́mẹ́ nínú sa èlù lọ́rí pé yóò kílẹ̀. màlìmọ̀sùlù ànàhà àwọn àyè àlìmọ̀sùlù ànàhà ẹni tá à ń béèrè ọ̀rọ̀ àlìkíyàmọ̀ lọ́wọ́ lẹ́yìn tàbí àìlẹ́mẹ́ kéèké pòun ló wá nímọ̀ jùlọ nínú sa èlù ju ẹni tí ń béèrè èmi ló mọ̀ jù ọ lọ ìyá ni pé ìmọ̀ mi kò ju tiẹ̀ náà lọ́ kíjì ni màmí jẹ́ òtún tiẹ̀ lọ ó ní pé ńgbà tí kò tí màá tó ọbí ń bi mí èmi tó ń bi náà ṣe kí ni èmi náà mà á. ìdá ọ̀rọ̀ ọ̀dọ́wò làlùjáàmù ìgbàwò làlùjáàmù wájú ẹni tó kò mọ̀ ìdí ni ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala àlọ́ ọlọ́wọ́n bá sọ ní ayà kan ó ní ọlọ́run àwọn kankan bẹ ọmọ báàtì ọlọ́rọ̀ yìí àwọn kọ̀kọ̀ ni kọ́kọ́rọ́ kọ̀kọ̀ yìí ìmá kọ̀kọ̀ yìí ẹnì kankan ò máa ń pa rẹ̀ àbí lọ́rọ̀ wà lọ. ayà mi náà mẹ́nu al-Qur'an ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọlọ́run bá ní inna Allaha 'indahu 'ilmus sa'a tẹ́lí bá ń pè ní màbá jẹ́nu lọ́wọ́ yìí ìjẹ́lẹ̀ gbogbo màbọ̀ náà wà nǹkan márùn-ún àwọn kan márùn-ún kan bẹ̀ ẹnì kankan ò dá wọn mọ̀ ọ̀pọ̀ ni wọ́n àbí tá a lè jẹ wọn àwọ̀ ìlà àbáwọn pẹ̀lú màbá jẹ́nu lọ́wọ́ yìí ìjẹ́lẹ̀ kọ́mùsà látara ọ̀rọ̀ àlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ó wà ní àdéhùn bẹ́ẹ̀ حديث بين ó láwọn kọ̀ọ̀kọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kọ̀ kan tí yóò lè mọ̀ máa wù ú olórí wa ń bẹ bí ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ́nà àkùrá tó lọ́wọ́ ní iná wa là ń dáwó ẹ̀yìn sá ọlọ́run ọba ní ẹ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ọ̀dẹ̀ ìmọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ìmọ̀ ẹjọ́ làlùkíá mú ẹ̀yìn ìgbàgbọ́ gan pàtó ẹnì kankan ò mọ́ wàyí náà dé lọ́nà láyé ọlọ́run ọba yìí náà sì ní ìmọ̀ ń rọ̀ jù òjò tìlú wo ni ó rọ̀ bóò ni yóò ti ṣe pọ̀ tó bóò iye omi mélòó lomi tí yóò kàn án lẹ̀ ẹnìkan kò lè mọ àbí tani jọ̀mọ́ Allah wa ya'lamu ma fil arham ntí ń bẹ nú aláboyún yóò dàrú gbogbo tó kú ni àbí yóò kékeré ń bẹ aláboyún ìtí ń bẹnu aláboyún wèrè ni ó yá rẹ̀ ní rẹ̀ náà ni yóò ti bẹ̀rẹ̀ wèrè rẹ̀ ẹnìkan kò mọ́ àbídánijọ́mọ́ ó ti gbẹ́mẹ́lú wáyé mẹ́ta ẹni mo ìmàlìjámọ̀ nìkan lómi bàyìí ti lọ́mọ sọ́yìn àmọ́ ọ̀rọ̀ jù oníkan ló ṣe kí ni oníkan ló ní ìkẹta wọ̀nyá àlàbò mọ́ fil arha bẹnu aláboyún àlámọ̀ ní rẹ̀ oníkan náà ló mọ̀ وما تدري نفس ماذا تكسب غدا ọlọ́ni ẹ̀mí kankan lè kí ni ó ṣẹlẹ̀ fún dọ́là adéláwọ̀ kí ni ó ṣẹlẹ̀ kí ni adéláwọ̀ látàmú ẹni tí wọ́n gùn lówó lọ́la nu wa tó mọ rẹ̀ ráyè ẹni tí jẹ́ ó bọ̀ lọ́wọ́ rẹ̀ lọ́la nu wa tó mọ rẹ̀ tí a fẹ́ kò rẹ̀ ní àgbẹ̀ bí wọ́n bá sọ fún oníwòye ọdún ló lọ pé wọ́n má rọ̀ ọ́ lóye sí àwọn kò ní gbà níjọ́ tí Sanusi lábẹ́jú Sanusi fọ́mà ẹ̀mí àkànú tó di fọ́mà ẹ̀mí àbáyé níjọ́ tó yọ kúrò ní gọ́vnọ̀ CBN Central Bank of Nigeria níjọ́ náà tí Jonathan yọ àmọ́ nàìjíríà kún díẹ̀ ó ń yọ táàkù tí ọjọ́ mélòó lọ ọlọ́wọ́n bá ti gbé sípò kúkú jẹ ẹ̀mí àkànú òjọba kánú tẹ̀sí wàhálà tó wọ́n pé áá ah, ah, ó kú òní síbi ẹ̀ báyìí ó di kí ó di ẹ̀mí à gbogbo alábá dunú àmọ́jọ́ náà tó sọ fún pé tọ̀ àwọn tí wọ́n ti ń jẹ́ síwájú rẹ̀ kú bẹ́ẹ̀ ni o ìwọ ò ní kú bẹ́ẹ̀ wọ́n yọ wọ́n padà rọ́ lóyè náà pé kò jẹ́ni tí ò ní jẹ pé kí ni wọ́n ti wá rọ̀ ọ́ lóyè. wà á máa tẹ́tẹ̀lé náà sùn máa rà dákùsù lọ́wọ́ rà. ó náà tún náà sẹ́yìn náà ni wọ́n dáwọ́ inú ti dùbí tẹ̀ sáà wọ́n ti dìgílẹ̀ ìyẹn sànúsí lámìlú sànúsí láti èyí lọ èèyàn bàbá nù. lẹ́yìn pọ̀ tí wọ́n tún bá kánù ọ̀ tún ní ìlú kánò ti di ìwọ fún ọ láti lọ ju odidi ọba láàrin àwọn ìlú omi ilẹ̀ omi kí láti jàmá òun ni hadith mutahadidi ẹni àwọn ọmọ nàìjíríà àwa ti ti gbàgbé corona virus nígbà náà àwọn èèyàn lágbàáyé nígbà tó ń rán láti bí ìjẹ̀dó báyìí ti fi náà lọ́rọ́ kí ni o sànúsí lámídó sànúsí éèké kan yọ yọ ó yẹ kan yọ kò yẹ kan yọ ó ti wá níbẹ̀ kò ti wá níbẹ̀ gbogbo kómi lè kómi ọ̀dìyọ. sábà sọ fún un ní kọ̀dà rẹ̀ pé wọ́n yọ ọlọ́dà yóò ní kílò kílò mẹ́fà kò jẹ́ sí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan náà ìdí nu mọ́nájú àìsùn náà wal jamaa mọ́nájú hàpù kí àdùsùn náà bá sọ fún yẹn pé ààyè máa ń gbógun tìjọba àá máa ń pèjọba sẹ́yìn fúnjọba nímọ̀ rẹ̀ ìlànà tá ànágbà Muhammad kọ́ wa nínú ìlú ìlànà ká máa criticize ìjọba publicly ìlànà tí èèmà kan lé wá fún yẹn lò torí pé ìjọba ò ní kọ́kọ́ gba connection rẹ lọ fẹ́ connect wọn ẹlẹ́ẹ̀kejì ọ padà wá kàn nínú yẹn òun ló bá sàlójú lámínú yìí gbogbo àwọn tó máa ń pàtẹ́wọ́ lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ bí ẹ̀hẹ́n olóńsòtò ń sòtọ́rọ̀ ó láyà ní ó wà ní kíníkan ní ó nígbà ní ó wà ẹlópẹ́ǹtì ní ó mọ̀rọ̀ sọ ní gbogbo wọn ní ìdúgbà wọn rọ lóye àbúrò wọn o onìkan ní gbàgbèsè báyìí odidi ọba odidi onílé ọlọ́nà àwọn àlọ́ọ̀lù kọ́ bí òjò two bedroom òjò mini flat ibẹ̀ náà wà lọ́ọ̀lù pípé àkókò lọ́ọ̀lù sùn láàrin ẹ̀mẹ̀ káwọn oníwé ìgbógun ẹ̀ náà kú ni wọ́n gbé wá àkókò mọ̀ yìí tó tù àmọ̀ yìí tó jẹ́ rọ́ńgẹ̀. wọ́n máa náà sọ̀rọ̀ máa rà dákìlì ọ̀dà ìjọba tó yọ òun náà bí bànújẹ́ tó ti kún ní ẹ̀mí rẹ̀ náà tó tọmọ nàìjíríà náà tún pariwo wọn tún yọ tán àwọn àpọ́ìntmẹ́ǹtì oríṣiríṣi náà tí wọ́n jáde ẹlú báyìí ti fún lápẹ́ńtẹ́ńtì ilé àpẹ́ńtẹ́ńtì ilé àwọn MTN wọ́n ti fún lápẹ́ńtẹ́ńtì ilé àdúgbò náà tó United Nations àwọn náà ti fún lápẹ́ńtẹ́ńtì náà àpẹ́ńtẹ́ńtì tí wọ́n ń tẹ̀lé ra wọn. ẹ̀mí kan ò lè mọ kí ní ìṣẹ̀lẹ̀ tó wọn lọ ìdílé bá kọ́ kẹ́kọ̀ọ́ kan mẹ́ owó ọmọ ìyá mi gbogbo kò tó bá bára rẹ léwu má rò pé bọ́ ti mọ lọ lu kò sí permanent condition èmi lọ rí ọmọ tí ó jẹrẹ lọ́la jẹjẹrẹ tó yẹ kó máa dun lójú òun lẹni tí bá ń bẹ nínú ìnira àìdẹ̀rù ọlọ́wọ́ bá ní kí wọ́n lọ́wọ́ bá sọ fún anú Al-Qur'ani wípé inna ma'al usri yusra kẹ́rẹ́ àwọn tó bá lọ́lá àdánwò tí ó mọ báwọn ìdàkejì ọ̀la nìyí ìyípadà tí wọ́n bá wọn. ẹni ká ìdánlá bá ń bá dà ìyípadà tí nǹkan kó bá yípadà fún kí ni yóò padà dùjọ wọn yóò dùn dáadáa. ẹ̀wọ̀n gbà tá a mọ̀ ta tó ìdàtúnṣe wá wúlò ìdàtúnṣe kí ni a tó jẹlẹ̀ yóò ní ìdàkejì dáadáa wọ́n rọ yẹ̀ lórí tẹ́nìṣìyà tẹ́nìṣìyà ni kì í tẹ́nìṣìyà. abẹ́mi àti ẹlọ́ àbámbẹ́ nínú àdánwò àyè jẹ àbámbẹ́ nínú àdánwò àyè mímu àbá ń bẹ inú àdánwò àyèrí ilé ayọ̀ ilé ayé ìgbádùn ilé ayé ìdẹ̀kùn àyèrí gbé ajásí ìdùnnú tí wọ́n tẹ́lẹ̀ àjẹmọ́ dùnnú ló gbé àhá lẹ́yìn ìlera kí ló kàn ìdẹ̀kùn ló kàn kàn ní sùúrù lórí kọ̀míṣọ̀ tó bára rẹ̀ kò sí permanent condition. jama o ti nǹkan mélòó báwọn nǹkan mẹ́rin ìmọ̀ àkọ́kọ́ ọ̀dọ́ náà wà nìkan ló ojú ọ̀dọ́ náà wà nìkan ló ìdí ń bẹnu aláboyún yóò dàgbà kò ní dàgbà yóò sórí ire kò ní sórí ire yóò sẹ́kù kò ní sẹ́kù ẹnì kò mọ tó ṣẹlẹ̀ wà máa tẹ́lẹ̀ iná sọ̀rọ̀ máa ra ẹ̀kú gbọ́dà ẹ̀mí tí ń tẹ̀lé lẹ́nìí kí ni ó ṣẹlẹ̀ sẹ́ni ìrẹ́ lọ́la ọ̀rọ̀ ní tó ti ṣẹlẹ̀ lẹ́nìí sásìkò táwọn sọ̀rọ̀ lọ́wọ́ ìlànà kódà àjọmọ́ èyí tilẹ̀ sùn tó kú kílẹ̀ ó kàn mọ́ lọ́la kí ni ó ṣẹlẹ̀ sẹ́ni àti lẹ́nu aago mẹ́jọ kọjá kágo mẹ́wàá kílẹ̀ ó sùn yìí náà ní ọlọ́run bá tó wá ní wà máa tẹ́tẹ̀lì nafsọ́nù bí ayé àrùn tẹ̀lé ọlọ́run mi gbọ́ gbogbo yín tún gbénú ayé mi o ẹ̀mí tẹ̀ ń gbé kiri níbo lẹ̀mí ni ó tọ́jú ẹ má bẹ tẹ̀lé àyè kó ní àdúgbò bá gbé inú ìlú iná ní sí ìlú èkó talóti talóti sọ fún ọ pé ikú ikú rẹ orí ilẹ̀ ni ọmọ bóyá orí omi rọ̀ kù ọmọ bóyá orí iná rọ̀ kù. ọ̀rọ̀ pé yóò jẹ́ ní kú nàìjíríà jà ìbò lẹ́mí gbogbo wa yóò tán sí ọlọ́lẹ́nìkan fún òun mọ́ kódà àìmọ̀ ń wojẹ́ àìmọ̀ ń wojẹ́ níbẹ̀ ẹ̀ àwa wojẹ́ àwa mọ irú ọ̀sán náà kan lọ àdúgbò kan ló bá ní à ah, èmi ti jẹ́ ní ọlọ́run wá tí wá dé bí àwa ti mọ ọjọ́ bá ọlọ́run àwọn nǹkan máa rà rú àwọn eléyìí màbá àti olùgbẹ́yìbí alhamdu màbá àti olùgbẹ́yìbí alhamdu kí la padà kọ̀kọ́ rẹ̀ ẹni mo sà ìmọ̀ ọjọ́ mi ní ìlànà ẹni kó màbá àti òjẹ̀lẹ̀ àbíká ní àbọ̀dọ̀ rírọ̀ jò tí ó jò wọ̀nyí láti ṣe lọ́lọ́ka yìí rírọ̀ tí ó jò máa rọ̀ lálẹ́ ní tó mọ́jọ́ máa ẹni tí ó nímọ̀ nípa ti ń bẹnu aláboyún yóò dàgbà kò ní dàgbà yóò sẹ́kù kò ní sẹ́kù yóò ya wèrè kò ní ya wèrè dánidẹ́mọ̀ ọ̀lọ́. ẹ̀mí kankan ò lè mọ kí ni ó ṣẹlẹ̀ sí òun ní ọ̀la ó mélòó. ẹ̀mí kankan ò sì lè mọ ilẹ̀ òun ìdí nu ìgbàgbọ́kùnrin wa bẹ́ẹ̀ láti ní ó rọrùn ìtukùtù ni ká máa sọ pé mani mas'ulu anaha ni a'lama min as-sa'il ká máa ní ẹni tá à ń kò mọ̀ tó ẹni tí ń béèrè kò mọ̀ tó kọ́ o tura ẹni tí ń béèrè náà mọ̀ so ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tá à ń bi náà mọ̀ ju ẹni tí ń béèrè ìyẹn ni pé rẹ̀ tó ń béèrè béèrè àti mi o àti rẹ o ẹnìkan kò mọ̀ ń pa àkókò náà nípa àti nínú ìyá àmọ́ هل يرى رسول الله محمد صلى من حديث عن قال نبوى محمد صلى الله عليه وسلم خير يوم طلعت عليه شمس يوم الجمعة النبي لي أجوة اللورة جوكي أموما يوني نبوك وجوة أجوة اللورة جوكي أموما يوني نبوك الجمعة النبي لي فيه خلق آدم أجوة جمعة جوكي آدم wàbíyí ódìkìlá jẹ́nà ọjọ́ júmọ́ àyè olàkọ́kọ́ mú ádámù wà jẹ́nà jọta àkọ́kọ́ tá a ti ń gbé wọn wà jẹ́nà wàbíyí ó kórè jàmí nà níjọ́ tí wọ́n yọ ádámù jáde kó nínú ọgbà jẹ́nà ọjọ́ òun náà ní jọ̀mọ́ ọjọ́ júmọ́ ni wàlá àtẹkù mùsáà anabi lálẹ́ kìámù wà ní dé ọjọ́ tí náà yóò ní ìṣẹ̀lẹ̀ ìlà fi yẹ́ omi jùmọ̀ ọjọ́ jùmọ̀ àwọn ọjọ́ ojúmọ́ àmú inú oṣù wo àmú lọ́dún wo àmú ìnáwó àìdáwó ẹ̀yìnsá. àmọ́ àdébọ̀ Muhammad sọ̀rọ̀ àtàlámù wa ní ọjọ́ wo ni jàmá ọjọ́ ojúmọ́ kódà mi ta adárìí rẹ̀ dé níbi ẹgbàá kan níbi ẹnu àbùdá ó àti nàìjíríà gbọ́dọ̀ táwọn ìgbà wa ni pé khayru yawmin tala'at fihi ash-shamsu yawm al-jumu'ah ọlọ́dọ́ tó lóore tí òòrùn ó máa yọnu ẹ̀dọ́ júmọ̀ àná fihi khuliqa Adam ìjọ júmọ̀ àná dáadáa mọ̀ wà fihi uhbe ìjọ júmọ̀ àná ní kó sọ̀kalẹ̀ sórí ilẹ̀ wà fihi tíìbà àlẹ́ ọjọ́ júmọ̀ àná lọ́wọ́ ọba gba tútù wà fihi máa ọjọ́ júmọ̀ àní ádámọ̀ kúngbà tó kú ọ̀láyé wàfí ìjẹkùrù sáà ọjọ́ júmọ́ ní ọjọ́ tálùkì àmọ́ òdìdé tọ́nà ó pa òwà yẹn. anábì ni wà mẹ́rin mi dáàbà anábì ní kò sẹ́ranko kan lórí ilẹ̀ àti tí tó bá di lọ́jọ́ júmọ́ kẹ́ẹ̀rí wọn kan mọ́ ká sí oṣù mi ṣí ilẹ̀ tó síbẹ̀ láti gbà ẹranko ìgbà ti jí hátà àìsàn títí tí ó wò yọ ṣàbọ̀kọ́n nínú sáà ọláwọ̀ ẹranko yìí ṣàbọ̀kọ́n nínú sáà látara kí wọ́n ń kà ní pé ẹ́ eh, tẹ́nì kan lọ́jọ́ parí báyìí tẹ́nì kan la yóò parí báyìí tóru bá ti wá yọ wọn fọkàn balẹ̀ pé a ah, kò parí mọ́ anábì ní ìgbàlùjẹ́nu pẹ̀lú ẹ̀yìn àwọn èèyàn àtàlùjẹ́nu nìkan náà nígbà pé àkókò yìí lẹ̀ ní fìlẹ̀ lára wọn àbáwọ̀ ẹranko gbogbo jọ jùmọ̀ àkóró tó yọ lẹ́yìn àṣùbà ẹ̀ẹ́dùn wọn ni ẹ̀ ní tìjìkára wọn yá bóòlù bá yọ náà ẹ̀hẹ́ ń wà nílẹ̀ pa pé yẹ ẹ̀ àti bọ́ kìí ṣe jimá tèmi ní kíni o là yóò pa wọn. ìyóò náà ló fà àwọn àdìsí náà bàbá wa wá rí àwọn àdìsí náà wá rí kíni o náà bàbá wa rí náà fi wá gbé kíní kan lọ́lẹ̀ mo jẹ́ pé nǹkan náà kù díẹ̀ káàkiri àwọn àbá sún náà kan iṣẹ́ sáré ọ̀gá hamidulillah làwọn ti pàkíyèsí lórí ọ̀rọ̀ kí náà bá wa gbé wa lè fi tó bá tó wá jọjọ ojúmọ́ fún wa mọ̀ síra ẹkú ewu jímọ̀ o ẹkú jímọ ẹkú ewu jímọ̀ jẹmọ túmọ̀ ẹkú ewu jímọ̀ ewu júmọ̀ ni pé ipa yẹrẹ tó lọ ní òun pa yẹrẹ ọjọ́ júmọ̀ ni àwọn bàbá wa gbà pé ní tó bá ilé mú wa wá sí ìrun júmọ̀ tá a tún wá ríra wa láyọ̀ àti àlàáfíà àti bọ́ọ̀nù kínú jẹ̀mọ́ abọ́nú ewu náà ti máa ń kíra pé ẹkú ewu jùmọ̀ à àlùbáyà wà lẹ̀ àmọ́ kí ni àti ní àbúrò à ń kíra pa pé ewu dábí láwọn tí wọ́n àbúrò ẹ̀ náà wà fà kẹ̀ṣẹ́ sọ́ọ́nù fọ̀ọ̀dá wọ́n ti gbọ́dí pé ah tẹ̀ bá nàbì ló sọ̀rọ̀ yìí fún àwọn sọ̀hánà kíkà dúró ewu lábàá ìgbẹ́ ń dọ̀tún máa wọ́n á máa ti kíra wọn pé tọ́ ẹ̀mọ̀ pé ewu tí wọ́n ti ní. ọlọ́mọdé àfọwọ́dé ẹ̀yìn tá a rí nù ẹ̀rí fún wa pé tá yóò wá ọjọ́ òní yóò jẹ ọjọ́ ìjùmọ̀ à. amẹ́rì yóò sọ pàtó júmọ̀ àbújẹ́ ṣé júmọ̀ àtàlò nínú sọ́fàrù ni àbí júmọ̀ àtàlò nínú rọ́jà àbí àtàlò nínú àbí àtàlò nínú rọmọdán àbí àtàlò nínú àbí àbí sọ̀rọ̀ ó sọ mọ́kùnrin pé mọ̀lẹ́mọ̀sọ́wọ́lù àná bí a àlámà ní ẹ̀sà ẹ̀ wá lò níjọ́ tó ń jọ tí a pàdé ayé nígbà tó ọlọ́run bá wa sọ káàlà òwúrọ̀ sáà ọlọ́run bá jẹ́ àmọ̀ pé tító tí yóò tó òjijì ni ó kí la jẹ́ ọmọ òjijì ni ó bá gbọ́dọ̀ kìí ṣe nǹkan tá a mọ̀ sí ìjà gbogbo àwọn tí ó bá jọ náà ní mọ̀ nígbà wọn lójú wọn. anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ètò wa sọ ọ̀rọ̀ yìí. ṣé wàá rí bí nípa irú ìdàgbàsíàmù òkè ó pọ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà tọmọbìnrin gbà rẹ̀ kò sí tó báyọ̀ ìjọ́nà ń bá náà kí ni ìbá ní gbogbo kí ni ìbá ní gbogbo àmọ́ nínú tá a kíyèsí ni bí sọlọ́lá àti ọ̀nà méjìlá lábẹ́ ìdíwá máa ń dáwọ́ lóhùn nígbà míì nínú ká lẹ́bi ọmọ ìsàlàyé fún wọn pé àmọ́jọ́ náà àmọ́ àpẹẹrẹ rẹ̀ àpẹẹrẹ rẹ̀ àpẹẹrẹ rẹ̀ àpẹẹrẹ rẹ̀ ìgbà míì ànábìlẹ̀ mọ́sálàyé àpẹẹrẹ rẹ̀ ẹni tí ń béèrè béèrè ń gan lànà bí ó dà jùlọ èyí tó kàn ọkọ ní pé yóò ní òtò ẹ̀dá kùtà máa gbogbo ló bá lè dáhùn bá lè wù ìjọ wo la lè sọ bọ́lọ̀ ń pa àfẹ́ mẹ́ ìjọ kan la sọ bọ́lọ̀ ń pa àfẹ́ bọ́lọ̀ ń bá ní júmọ̀ àti tó ń bọ̀ yìí ni ẹ̀dá kùtà sọ bọ́lọ̀ ń pé ọlọ́run bá kùmọ̀ tibẹ̀ kò ṣeé ṣe yóò ṣe nǹkan rẹ̀ lẹ́yìn tó ń gbà mí ànábì òwà pọ̀ sí la pé ìjọ kan ọkọ ní pé ọmọ sọ pé yóò ní òtò ìjọ kan ọ táàgbàdì ó bá wá fẹ́ ni òun nílé sí èyí pé kí lọ ti ṣe kalẹ̀ o àdìsí àbá àbúrò rẹ láti ṣe ṣe ṣe kọ́ ara òkú fún wa bẹ́ẹ̀ lọ́wọ́ àdìsí ọ̀la ó ní bàtà sáà ó ní àgbẹ̀rì gbọ́ làmì kí á mọ̀ nígbà orí òde ànábì òṣò oṣù àtọ́dún fún ànábì òṣò nígbà tí ó dé ní ọmọ lápẹ̀rẹ̀ fa ìdá àbújá àti àmẹ́rẹ́ fàǹtẹ́bì sáà ìdádójú àti àmọ́nẹ́tù pàǹtẹ́bì gbà àdájọ́ níjọ́ tó ọba tó níbi náà ń bá àmọ́ náà dáhùn ìlú lọ́wọ́ táwọn ń jàǹbá àmọ́ náà náà ẹ̀ máa lè jáde lọ́wọ́ ìdádójú àti àmọ́nẹ́tù pàǹtẹ́bì gbà níjọ́ tó ọba tó níbi àmọ́ náà dáhùn ìlú lọ́wọ́ tẹ́sí ń jàǹbá àmọ́ náà náà ẹ̀ máa lè jí kí ni ẹ̀ ń jáde lọ́wọ́ níbẹ̀ àpẹẹrẹ làdá mi sọ̀rọ̀ àdìdì mí náà bẹ̀rẹ̀ sọ́yìn kọ́lá tó sùn àdìdì fáwọn àná tó dì máa rọ̀bí aláwọ̀ tààrà. ọlọ́kùnrin kan náà wà bẹ̀rẹ̀ lọ́wọ́ àdàbọ̀ Muhammad sọ̀rọ̀ nípa àti ìdí òlà lè yá mọ̀ mẹ́ta sà kà ìgbà náà lọ́bí ó dàrú àlọ́bí ò kọ́lá bẹ̀rẹ̀ àlọ́bí wà máa ra àdáàdì sàdáhà ìgbó làlẹ́ yá mọ̀ ó di lọ bẹ̀rẹ̀ wà máa ra àdáàdì sàdáhà fi wọ́ tí wọ́n bẹ̀rẹ̀ kí lọ sí pèsè àtàlù bá ti àwọn. kí lọ kò bí àkàlẹ̀ láti àmà bá tẹ̀ ọkùnrin ní láṣẹ ọlọ́run òbí bí àgọ́gọ́ kalẹ̀ o ìlà nǹkan tí mo kàn mo lè ní mo kò bí ẹ̀rọ pé àyàfi pé a lè ọ̀fẹ́ gbọ́dọ̀ àwọn sódà mo kàn fẹ́ràn mo sì fẹ́ràn tó bá tó àmàlì àhàbàbà àmọ́ fẹ́ràn tẹlifà ìdí ìlú tẹ sáré nínú ìlànà ìjà kùnì nínú ìlànà ìgbẹ parẹ ìjọba ìlànà ìgbẹ parẹ ìyí nǹkan olùkọ wájú sẹ́rí tó kẹrin kọ̀ọ̀kan wájú ni pé àtá yóò parẹ́ lọ́la àti yóò parẹ́ lọ́dún tí ń bọ̀ àti yóò parẹ́ lẹ́yìn ìran ìran ìran ìran ìran bí ìran gbogbo wa àti kí lèmi àjẹ́ ń gbé sí níṣẹ́. kéjì ẹ wa iṣẹ́ tí wọ́n gan lè sọ pé a ah, bá lè kí a máa bá gbé bá mi lọ́wọ́ ilé ìyá amúlòdìlá. Ah, ṣé jẹ́ náà lè fọwọ́ sọ̀yà rẹ̀ bẹ́ẹ̀ abọ́sí bẹ́ẹ̀ ń di gọmọdé ọmọdọ́mọ káàkiri ìdọ́jẹ ìdìnnà ìdọ́jẹ abalẹ̀ rẹ̀ ìyàwó níyàwó dọ́yẹ̀ lálẹ́ gbogbo àwọn gbogbo àwọn ìyàwó tó ọmọ kọ́kọ́ wọn yìí ti ń lé àwọn tó ń pèlè ní ìdájí agbóhùn níbẹ̀ lọ́wọ́ tó wọn lò àwọn ní rúṣàjì ní rúṣàjì ní rúṣàjì káàkiri àwọn kan bẹ nínú àwọn ọkùnrin ẹ̀rọ alágbàkùnrin àwọn máa ń sọ àwọn ìyàwó làwọn ọmọ wọn máa ń lọ iṣẹ́ kan lọ kóyá kóyá látọ̀ bí ìrìnkẹ́lẹ́ máa ń dé. ẹ̀rí láàrin ọ̀sẹ̀ àwọn ni wàá mọ̀ ṣe bá lé wọn wọ́n máa fi báálé àwọn ìyàwó níyàwó wọ́n máa yàn wọ́n lálẹ́ láàrin ọ̀sẹ̀ láti monday to friday àwọn lọ kọ́ tó bá tó bá di saturday àwọn ti gbé mi àwọn wà ọ̀rá yẹ ẹ lẹ̀ àwọn lọ kọ ìyàwó bàtà àlìjáàmù ara rẹ lọ fi ń ṣeré ọjọ́ lọ rèé túwá bọ̀ tún gbọ̀ yìí tí wọn náà bá ń bẹ́ẹ̀ náà àwọn ti ń ṣe bẹ́ẹ̀ máa lọ rèé túwá bọ̀ tún gbọ̀ náà sọ̀rọ̀

èmi àti yín náà gbọ́dọ̀ jẹ́ pé tí ó kàn wá ní pé kí là ń múra kalẹ̀ yá àtúnyá ọdọ́ náà ó dé wò ó dé náà wò. àmọ́ tí ò ní wọ́n béèrè lọ́wọ́ àgbà mi pé àkùnrin ní àníṣà ànábi ní mọ̀lùmọ̀sùlù àníhà ní àdámà ní àṣà. àtẹ̀mí àti ẹ̀kọ́ sẹ́ni ó mọ̀ nípa gbọ́dọ̀ àmọ́ pàtó rẹ̀ ẹnu yìí tá ànábi mọ̀ mi tọ́lọ́wọ́ bá ti fi mọ̀ mọ́ ni òun náà ní pé ànábi sábà anágbà tó kí ni jama ó mọ̀ pé ọjọ́ ọdún wa ànábi ó sì ti yá wà lónìí ọjọ́ ọdún wa àwọn abẹ́rẹ́ wọn náà ọjọ́ ọdún wa ó lé lọ́nà kó ṣàlẹ́kùn ní ọjọ́ ọdún wa kó ṣe àlékún àgbọ̀yé ibi tá a padà mọ́ wa lọ́wọ́ sí ìbéèrè náà kò ní wá bẹ́ẹ̀ lẹ́yìn ní ìgbẹ̀rẹ̀ láti wọ́n parí ṣẹ́rù kò ní abẹ́rẹ́ wọn ṣùgbọ́n àwọn ọjà rán ẹ̀yìn ìgbẹ̀rẹ̀ wọn ní wà ní ìrìn سبحان الله وبحمدك لا اله الا انت استغفرك